láti lè ṣe ayékòtò one zero one point one eléyìí tí a kalẹ̀ sí òkè bèbí ní òpópónà tó lọ sí ìkòyí lé ògbómọ̀ṣọ́ ọtún ètò àfikífìdí ni ó máa dé sí etí gbọ̀yìn ẹ jẹ́ kí n máa fà yín lé ọlátòní dèlò lọ́wọ́ bí ó ṣe máa tó pètò náà bísímìlà. wàláhùn lẹ́dí ìlà ìlà ìlà hù. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين منه à ń kí ẹ̀yin olùgbọ́ ẹgbẹ́ ìjọ kojúmọ́ atún ìjọ káàbọ̀ sórí ọ̀tún ìtòyìn ètò àti àkòyàn lè fi kí fi dín ọ̀làdùnní bẹ́ẹ̀ ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafudin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ́n àṣẹ Sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sáà gbéra ọkọ tí màá kọ máa fi síde ẹ ọ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí ìmọ̀ràn ìmọ̀ràn bí ọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n á tani rẹ̀ gbàtọ́wọ́ a to z ní sábó lógúnmọ̀ṣọ́ wọ́n ní àwọn fẹ́ kẹ́ torí ọlọ́run dákun bá àwọn èèyàn sọ̀rọ̀ kí ẹ sì pàkíyèsí wọn nípa yí pé kí wọ́n máa ṣọ́ bí wọ́n ṣe máa ra ẹran námà tí wọ́n máa ń rà jẹ láti lọ ṣe lọ́bẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ta ẹran ẹlẹ́dẹ̀ làwọn náà ti mú ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù káàkiri báyìí káàkiri agbègbè tó ṣe pé èèyàn fẹ́ẹ́ má lè dá wọn mọ̀ yàtọ̀ sí àwọn tí ń ta ẹran alápàdà ẹran alápàtà ọ̀kan tí ẹ ṣẹlẹ̀ gan lásìkò covid nineteen yìí tó lágbára gidi gan débi pé àwọn èèyàn ò rẹ́ran ra lọ títí ọwọ́ bí tó tún ti wá ń ta obìnrin mùsùlùmí kan bá lọ tó ń ti hijab tó ń sì rí pé mùsùlùmí ni ọba dé àárín wa bó ti dáhùn ọba wọn sáré pé ah ọ sàn wò pé wọn sàn dojú bò wọn wò wọn ẹ̀ẹ̀kan náà báyọ̀ bá wọ abẹ́ tébù wọn bá rí i pé ah, orí ẹlẹ́dẹ̀ lélẹ́yìí bó ṣe bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ àwọn tó wọn àwọn wòye látẹ̀kùn ni òun ọ̀mọ̀pẹ́ ẹlẹ́dẹ̀ ni wọ́n tàn bíi wípé kí àwọn èèyàn kan lè bá máa kí ìsàlẹ̀ pé kẹ́ẹ̀dá àwọn kẹ́ẹ̀bá àwọn gba àwọn èèyàn níyànjú nípa àgbọ̀dàn ilé yìí torí káàkiri gbòòrò ni làwọn náà ti mú ṣọ́ọ̀bù sí láwọn ẹlẹ́lẹ́dẹ̀ ẹlẹ́ẹ̀kejì wá látọ̀dọ̀ bọ́dà Saheed láti South Africa wọ́n ní àwọn fẹ́ travel lọ sí orílẹ̀-èdè míì ní dédé three twenty a.m. lóru nígbà tí sọ́dọ̀ tó sọ́bẹ̀ ó sì wọlé lọ́dọ̀ àwọn ní àfẹ̀mọ́júmọ́ òru ó kù ogún ìṣẹ́jú wípé ṣé èèyàn lè ṣe sọ́látù sọ́bùrù yẹn ní ilé láì jẹ́ pé àkókò rẹ̀ tí ì tó torí pé sọ́látù zohr yóò ti wọlé ní orílẹ̀-èdè míì tí àwọn lọ nígbà tí àwọn ọba fi débẹ̀ ah, nígbà tí àgbóyè sì ti wà pé a lè ṣe a ò lè ṣe sọ́látù ọ̀ranyàn lórí nǹkan ọ̀gùn àbí báwo ni àwọn ṣe lè ṣe lórí eléyàn ah, ẹ̀jẹ̀ ń dàdó báwọn náà. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا tó pèpè pé a pe àkíyèsí àwọn èèyàn ṣé bí wọ́n ti ṣe máa rẹran pípe àkíyèsí àwọn ẹni tí bákan náà pípa kéèsì ẹni tó ń ta ẹran gan pẹ̀lú hmm. ẹni tó ń ta ẹran tó mọ̀ pé irú ni wọ́n máa ra irú ẹran náà jẹ hmm. ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn bẹ láwùjọ tó ń ti ń tẹran yìí tí jíjẹ irú ẹran yìí dé ìwọ̀ fún bí ẹran ẹlẹ́dẹ̀ bí ẹran ajá hmm. àtàwọn ẹran míì tó kún ó yẹ kí wọ́n máa sàmì sí ibi tí wọ́n ti ń tẹran pé ẹran ẹlẹ́dẹ̀ làwọn ń tà hmm. tó bá sì lókọ kan pàtàkì tí wọ́n máa fi pè láàrin ara wọn tí wọ́n fi dá a máa yàtọ̀ pé ẹran ẹlẹ́dẹ̀ lélẹ́yìí táwọn èèyàn míì náà ti jẹ́ mà hmm. sọ wọ́n máa fi sàmì bẹ́ẹ̀ náà làwọn tí bá máa tajà nítorí kọ́ má jẹ́ pé àwọn èèyàn tọwọ́ yín ra nǹkan tó jẹ́ ìwọ̀ fáwọn láti jẹ ẹ wá jẹ sábàbí tí wọ́n fi lù gba Allah ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tí ẹ̀ ń ra ẹran kò sí èèwọ̀ nínú pò béèrè lọ́dọ̀ ẹni tó ti fẹ́ gé ẹran pé ẹran ìwo leléyìí hmm. torí kódà kó jẹ́ pé lè máàmù ní bá ń tẹran hmm. kẹ bí léèrè torí nǹkan ti dàpọ̀ mọ́ra wọn hmm. ọ̀pọ̀lọpọ̀ kẹsìn kankan mọ́ ó dàbí mùsùlùmí kan tí wọ́n ká pípẹ́ ń sin ẹlẹ́dẹ̀ ó ní pọ́tírì rẹ̀ ẹlẹ́dẹ̀ tí wàá pọ̀ ti bọ́ àyà so wọn ń janú fánu sọ pé òun lè gbọ́rọ̀ ẹnikẹ́ni tó bá sọ fún un pé sísìn ẹlẹ́dẹ̀ ọ̀dà hmm. nítorí pé ńgbà tí òun fìdí gbolẹ̀ káàkiri tí gbogbo nǹkan ṣẹnu rẹ̀ fóun ta ló ń rí tọrùn lọ́wọ́ hmm. so ọ̀nà wa là ó sí fóun lọ́nà ẹlẹ́dẹ̀ ẹ wàá sọ pé ẹlẹ́dẹ̀ ọ̀dà kò ṣẹ̀ṣẹ̀ má dà hmm. kò ti dá kó tó di pọ́n bí àwọn bàbá ńlá rẹ̀ torófin ti Allah nìyẹn so tó bá wá kárí bọnú tó korí bọnú ìpẹ̀tọ́ kásì òkè. Okay eléyìí ò lè sọ ń tọ́jú ìwọ̀dẹ̀ tọ́ hmm. torí ẹ gbogbo tá a bá wá rí nídìí nítorí ẹlẹ́dàá bá ṣe léèwọ̀ kó jẹ́ kó yí ọ haram ni nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam wọn ni inna allaha idha harrama shay'an harrama thamana wọn dájú olú ẹlẹ́dàá tó bá sìn kankan léèwọ̀ iye sowó rẹ̀ náà léèwọ̀ ni hmm. gbogbo tó bá rí nídìí pọ̀ ń ta ń tọ́jú ìwọ̀ haram náà ni ó máa jẹ́ eléyìí ọmọ lórí ẹlẹ́dẹ̀ àtàǹtajà lásán bẹ́ẹ̀ náà lẹni tí ń tọ́tí àtẹ̀ǹtí ń ta tẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. so gbogbo eléyìí owó tẹ bá pa ń bẹ owó kówó gbogbo bó tilẹ̀ wù kọ́ pọ̀ tó haram lábẹ́ òfin ti ṣẹ́ríà ìmọ̀ràn yìí yóò tún wá lọ sọ́dọ̀ àwọn ẹni tí ń pa ẹran màálùú náà hmm. àtàwọn ẹni tí ń pa ẹran àgùtàn àtàwọn ẹni tí ń pa ẹran ewúrẹ́ láwọn àwùjọ gbogbo kì í ṣe dandan nílùú kan pàtó ní gbogbo àwùjọ pátá hmm. tí wọ́n bá ti láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ wa yìí kí wọ́n kíyèsí ẹran àwọn ẹni tí ń pa ẹran yẹn kí wọ́n bẹ̀rù Allah hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹran tí wọ́n ń patà fáwọn èèyàn nílùú gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó dé tìgbọ̀ wa fi hàn wípé ìgbà míì wọn á máa pa òkúńbe ti ẹran jẹ fáwọn èèyàn hmm, hmm. sọ ẹran yìí ti kú tẹ́lẹ̀ náà wọ́n wá kun àbí kí wọ́n sun sọ wọ́n wá fi ẹ̀bọ wọ́n fi ọ̀bẹ dẹmọ sí lọ́rùn kó lè bá àjọ bí ìgbà tó ṣe wípé ọba láì mọ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ́ba so eléyìí wọn àpá lọ́nà islam ó ti kú ṣáájú kó tó di wọn fọ̀bẹ rẹ̀ lọ́rùn ẹ allah ẹ rántí pé gbogbo owó tá a bá kójọ láyé ń bí ayé láfiṣe á wà á lọ máa jẹ́jọ́ lórí owó tá a rí má yọ wàá ṣe sábàbí káàdì ẹni tó ṣe wípé yọ wọ ilé ìyà àkọyẹ gbogbo nílàkàì so ẹran tẹ wá tí wọn fẹ́ pa náà tí èso kùn bètè ẹ gbọ́dọ̀ pa lọ́nà islam torí rẹ ní gbogbo òlú gbogbo wọ́n bùkátà kí wọ́n lọ bá àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà kí wọn fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀nà tá a gbà pẹ̀rùn tá a fi ní ma fáráàlú bètè ẹran jẹ torí kẹran tó wà láàyè náà bẹ́ẹ̀ bá ti pa gbọ́nà tó kan ní à ń pa màálù ẹ mọ̀ pé àwọ̀ màálù yìí gan so màálù ẹ̀wẹ̀wẹ̀ ẹni pẹ̀lú ọ̀bẹ tó ṣe pò náà mú tó yóò wá dàbí ẹni pé ẹ̀kàn fẹ́ máa má fìyà jẹ màálù hmm. nígbà tí a bá ti da ọ̀bẹ dé màálù lọ́rùn ẹ máa gé lọ láì gbọ́wọ́ sókè tó gbọ́ hmm. bá ti gbọ́wọ́ sókè pínrín tó tún gbọ́wọ́ síbẹ̀ ó ti mbètè lábẹ́ òfin tó hmm. gbogbo eléyìí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ onímọ́jútó kìí ṣe pọ̀wọ́ kákàn pẹran ká san ọrùn rẹ̀ tó fi dórí gògóńgò hmm. tí ó fi jẹ́ nǹkan tọ́tọ́ láti jẹ ọ́ pàtàkì bákan náà ẹni tí ń pààyàn tá ló ń pa fún hmm. tá ló ń pa fún èèyàn máa ń ní láníyàn pé mò ń pẹran yìí lórúkọ Allah mò ń sì ń pa fún Allah hmm. tí ò bá ti rí báwọn ẹran kò ní tọ́ láti jẹ ìdí nìyí tó fi jẹ́ pé àwọn tó bá lẹ́sìn dáadáa ẹ̀rú ọ̀mọ̀ bà wọ́n púpọ̀ láti ra ẹran náà mà jẹ lọ́dọ̀ àwọn ẹni tí bá ń pa á tà. Hmm. nítorí pé àwọn ẹni tí ń pa ẹran tà ọ wà láwọn àlùbòmí ẹ̀wẹ̀wẹ̀ gan tó jẹ́ pé tó bá pa ẹran wọn à ní gbé lọ́rùn olúrin kan wà tó yẹ pé wọn ó ti ẹran lọ síbẹ̀ ni hmm. bí ẹran màálù bá ti dé bẹ́ẹ̀ báyìí olùyàn gbà lọ́nà méjì hmm, tó bá ti gba ó ṣubú lọ́ba kú tó gbogbo eléyìí náà ń bẹ́ẹ̀ nú àwọn ìmọ̀ràn àtàbákàbà táwọn òyìnbó àti olóyìnbó ń dá wọn wípé ọ̀nà tó rọrùn láti pẹran tí ò fi ní rí ìṣòro tí ò fi ní rí dààmú kó tó di kó kú ọ̀nà tí islam mú wa kò sọ́nà tó dáa tó hmm. títí gbogbo bíkíbi tó bá lọ láyé yóò máa yí ọ pé ẹran tí pa lọ́nà islam òun náà ló dáa jù hmm. torí ọ̀dọ́ wọ wa wọ́n á gbọ́ pé láwọn ìlú ibì kan àwọn kan wà tó yẹ pé àgùntàn àti ewúrẹ́ làwọn máa ta ewúrẹ́ pàápàá jùlọ orúkọ hmm. àwọn ètò bá ti jókòó mbètè ni wọ́n ń tà fáwọn yẹn so wọ́n wá sàyàn rẹ̀ dáadáa wọ́n gbé sórí àtẹ ẹni tó kúndùn kọ́ máa jò orúkọ bá ti débẹ̀ ó ní wọ́n bọ̀ ń gé e Hmm. láì mọ̀ pé àwọn òrúkọ àti ewúrẹ́ táwọn mọ́ṣíìnì ń gbá hmm. láwọn gbòòrò ìlú gbogbo ni wọ́n máa kó tà wá fáwọn hmm. ó tún ti débi pé àwọn ẹlòmíì táwọn tiẹ̀ nílé oúnjẹ àwọn máa ń rà á tààràtà lódindi ni tó làwọn máa wá wọ́n máa ṣe tà fáwọn èèyàn móúnjẹ tí wọ́n ń jẹ ìwọ́n mọ̀ kó kùnbẹ́tẹ̀ ẹran ló ń fáwọn èèyàn jẹ wọ́n ń da wápò rẹ́rìn à èèyàn padà sunkún eléyìí o nítorí pé olú ẹlẹ́dàá tó ṣe léwọ̀ ẹ má jẹ́ ọjẹ́ pàtọ́wọ́ yín làwọn èèyàn tó a máa jẹ ìwọ ló kọ pé ń jẹ ń tọ́tọ́ sọ ká bẹ̀rù Allah hmm. eh, ẹni tó béèrè láti South Africa hmm. tó lóun fẹ́ bàálù àwọn gbéra láago mẹ́ta kọjá ogún ìṣẹ́jú so aago mẹ́rin kogún ìṣẹ́jú ìsinmi alifájàrí máa ń yọ níbi táwọn ń gbé so ṣé àwọn tí wàá lè ṣe sọ̀dátù alifájàrí láṣìílẹ̀ kó tó di pé àwọn lọ sí pápákọ̀ òfurufú rárá o wọn kì í ṣe sọ láti láti ilẹ̀ ẹ̀ ń bá ṣe sọ láti láti ilẹ̀ ó ṣàṣe ṣòfò àṣedànù hmm. nítorí pé òfin Allah dá lórí pé sọ láti tẹ̀rí yẹn ọ̀ràn yẹn tó jẹ́ pé àfàsìkò sí ni fáwọn olùgbàgbọ́ òdodo hmm. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá àfàsìkò sí òun náà ni sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo so ìrọ̀rùn wà fún ẹ wípé kó o máa lọ so nígbà tí bá dé inú bàálù kí àsìkò àti ṣe sọ láti tó bá tó tẹ́ẹ̀ tí kò lójú sọ́mọ orílẹ̀-èdè ibi tó wà tó jẹ́ pé àṣùbà máa ń tó láago tó wí yẹn tẹ́ẹ̀ bá ti kò lójú sọ́mọ bẹ̀ wàá ṣe àṣùbà rẹ̀ nu bàálù bàálù tẹ́rí yẹn tí ó bá ti jáwọn bàálù rondórondó so àwọn bàálù tó tóbi dáadáa àyè tó ti lè ṣe sọ láti dáadáa ó wà ń bẹ̀ hmm. ó sì lè béèrè lọ́dọ̀ àwọn ẹni tí máa ń ṣètọ́jú àwọn arìnrìn àjò nu bàálù kí wọ́n tọ́ka sí ọ̀nà ibi tí kaaba wà fún ọ nínú bàálù wọ́n tọ́ka sí gbogbo ẹ̀ ń bẹ inú ẹ̀tọ́ rẹ tó ti sanwó rẹ ilé ìjọba òṣèjẹ ọ nídìí láti wá dúró di àsìkò sọ látò bọ́ọ̀rù kò tó sàṣùbà. jazakumullahu khairan sheikh ẹ lọ́kọ̀ yín o. kílẹ̀ gbogbo yín lẹ́ẹ̀kan sí i. ìbéèrè yín ok mo ní ìbéèrè mẹ́ta tó fún àwọn ṣèkí wa ní tọ́lọ́run jáde wọn pẹ́ ìbéèrè mi àkọ́kọ́ ni pé ìjẹ́ ìyẹn lè ṣe ìyẹn lè ṣe ìgbéyàwó lẹ́yìn òbí yàn sí for example èmi wà ní àtijọ́ ìlú báyìí so máa fẹ́ ṣe ìyàwó so dájú mi sì wà níbi nàìjíríà báwọn ìjẹ́ mo lè ṣe àwọn ìjẹ́mọ́ tí mo kó mi lọ́wọ́ sí ìgbéyàwó níbi láì sí dájú mi bẹ́ẹ̀. ó ti yé ó ti yé ìbéèrè kejì. ok ìbéèrè kejì ni pé nítorí pé mo wà ní ibi nàìjíríà mo wà tẹ́lẹ̀ tó nígbà mo wà nílé tẹ́lẹ̀ mo máa ń ṣe sọ láti fún wọn mo máa ń kírun fún wọn ní mọ́ṣáláṣí tó ìgbà tó wá padà sí pé mo wá sí abidjan bíbá ẹ mo lò bí ọdún márùn ọdún mẹ́fà báwọn kó tó di pé mo padà sílé ìjẹ́ ọjọ́ tí mo bá délé òun tí mo wá sí mi síwájú pé kí n ṣe sọ láti fún àwọn òun pé màá máa ṣe ìṣe pé mo tún àlejò níbẹ̀ ni tí màá máa kí ìyẹn rákà méjì àbí ẹ̀kẹta. nítorí níyàwó nàìjíríà. hello. ṣé ẹ ní ìyàwó ní nàìjíríà ṣé ẹ ní fámìlì nàìjíríà. ọjọ́ mélòó ló sì fẹ́. ọjọ́ mélòó lẹ́sìn fẹ́ ló ah, nàìjíríà. tẹ́ ẹ bá wálé tẹ́ ẹ bá wá sí nàìjíríà ọjọ́ mélòó lẹ́fẹ́ ló nàìjíríà tó bá tarí síwájú pé kí ẹ kírun fáwọn ọ̀sẹ̀ kan náà ni mo fẹ́ lò. ó ti yé ìbéèrè kẹta. ọ̀sẹ̀ kan náà ni mo fẹ́ lò bó ìbéèrè kẹta ni pé bí irú ẹni tí a gbọ́ pé ó bú Allah subhanahu wa ta'ala àti ibi ó sì bú anabi Muhammad sallallahu alayhi wa sallam irú sẹ̀rí àwọn olóòtọ́ fún nínú Islam báwọn. O, ti yé. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé ọkùnrin lòun hmm. òun wà ní Côte d'Ivoire so bàbá òun wà ní nàìjíríà fóun lè ṣègbéyàwó lẹ́yìn bàbá òun bẹ́ẹ̀ ni nítorí pé ọkùnrin nìwọ fífẹ́ nìwọ fẹ́ fẹ́yàwó kì í ṣe pé níní lọ fẹ́ lọ́kọ o bùkátà yọ̀ǹda bàbá rẹ ṣáájú kó tó di pò gbéyàwó ìfi ọ̀rọ̀ ọmọ fẹ́ fẹ́yàwó tó òbí ẹni létí kóbi náà sì mà nípa rẹ̀ kí ni wọ́n dùn sí wọ́n bẹ nínú ọ̀wọ̀ eléyìí tó yẹ kí ọmọ kó fi wọ bàbá rẹ̀ ó sì dájú wípé gbogbo bàbá rere tí ọmọ rẹ̀ bá dé ipò pọ́fẹ́ fẹ́yàwó tó sì fẹ́yàwó náà inú bàbá ó dùn bóyá bàbá ń bẹ ń bẹ àbí bàbá ò sí ń bẹ àìsí bẹ́ẹ̀ bàbá kò pé kó ọmọ fẹ́yàwó rẹ̀ síbẹ̀ sì tó wọn létí ẹ sì sọ pé nǹkan báyìí lọ fẹ́ sí kódà gan lábẹ́ òfin ṣẹ̀ríà tí bàbá ò fọwọ́ sí pé ọmọ fẹ́yàwó tọ́mọ bá fi lè fẹ́yàwó lọ́nà tó tọ́ ọ̀nà tó yẹ ìgbéyàwó yẹn á sọ̀kọ́ lálàáfíà hmm. àbùkátà yọ̀ǹda bàbá kọ́mọ tó ríyàwó fẹ́ hmm. ìyẹn ọkùnrin hmm. àmọ́ tó bá pọ̀ ọmọbìnrin bá nìwọ ìwọ ò lè lọ́lé ọkọ bẹ́ẹ̀ o bàbá rẹ̀ ń bẹ ta lẹni náà tí ó fi ọlọ́kọ lẹ́yìn bàbá rẹ̀ bàbá rẹ̀ ò ṣe kèfèrí orí bàbá rẹ̀ ò àwọn á ẹnìkan fẹ́ gbà ṣe bàbá rẹ̀ sí rárá o bí bàbá bá lẹ́ni tí ọfẹ́ fẹ̀hùn àwọn ọ̀fọwọ́sí kọjọ́kọ rẹ pẹ̀lú ẹ̀rí àti àwọn ìdí ọ̀rọ̀ ilé ìtòsípò múnádókò tọ̀ láyìn pé kò tún lọ wọ́kọ̀ míì ni ṣe eléyìí tó bá jẹ́ kóbìnrin nìyẹn yàtọ̀ sí ọmọkùnrin ó ní lè máàmù lòún ṣe ní nàìjíríà tẹ́lẹ̀ ìgbà tó ń wá lọ sídàálẹ̀ tó ń dé so àwọn ará mọ́ṣáláṣí àwọn tó wá kí n síwájú pé kó wọn tún ṣe lè máàmù fáwọn lẹ́ẹ̀kan sí so ṣé wọ́n máa pé sọ láti ní àbí sọ láti arìnrìn àjò ló wọ́n máa rìn tó bá ṣẹlẹ̀ pé ní nàìjíríà o ti níyàwó ní nàìjíríà tí ń sìn bẹ́ ní nàìjíríà tí ń bẹ nílùú tó wà so wọ́n máa pé sọ láti rẹ̀ ni bàbá àjẹ́ pé wákàtí kan lọ fẹ́ lò tó fi padà àmọ́ tó bá ṣe pé ò níyàwó ń bẹ̀ á òye tí wọ́n sọ pé ọ̀sẹ̀ kan náà ló lò wá máa pé sọ́lá tirẹ̀ ni tó bá ti ṣíwájú wọn wá pé sọ́lá tirẹ̀. ó ní tí èèyàn bá bú Allah àbó bú anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam irú kí ni ìdájọ́ rẹ̀ lábẹ́ òfin ṣẹ́ríà òfin ṣẹ́ríà òfin ṣẹ́ríà tí a máa ń béèrè lọ́pọ̀lọpọ̀ yẹn ẹ má gbàgbé pé a ti wọ́ àtòhun àti gbogbo kó wá lọ́pọ̀lọpọ̀ Nàìjíríà bíi ẹ̀ takò. Mm-hmm. ẹ fẹ́ mm-hmm. tíjọba bá ní àwọn mùsùlùmí òun fẹ́ lo ṣẹ̀ríà lórí wọn ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà lẹ́ ń takò mm-hmm. ẹlẹ́fẹ́ so tó bá wá kan pé báyọ̀ nìkan ṣẹ̀ṣẹ̀ kan eléyìí tó ní ìbáwí kan tí hani létí kani lọ́wọ́ dè láti tún ṣerú rẹ̀ lọ́jọ́ mi lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ wàá fẹ́ mọ̀ kí ni ṣẹ̀ríà sọ so ọ yẹ pé kọ́kọ́ gbà fún òfin ṣẹ̀ríà yẹn náà pé kíjọba ó wa lórí hmm. eléyìí bẹ́ẹ̀ nu fundamental rights eléyìí tá a ní lọ hmm. lábẹ́ ìjọba tí a wà lábẹ́ rẹ̀ ẹ̀tọ́ wa òun náà ni kó máa lo ṣẹ̀ríà lé àwa mùsùlùmí lórí hmm. nítorí pé ẹ rí i pé ní ilẹ̀ yorùbá ń bí àtàwọn ilẹ̀ yíbò tí ò bá ti jẹ́ kóòtù tolóyìnbó wọ́n ní customary court ni ẹ lọ customary court yẹn fáwọn aláṣà àwọn ẹlẹ́sìn làwà ẹ̀sìn tiwa kì í sì ṣe jẹ̀kúrẹ́ díẹ̀ sìn hmm. ẹ̀sìn tó ní òfin bá bọ òfin òfin tó ju gbogbo òfin lọ ni hmm. àkí ló dé tó fi tọ́ kí wọ́n máa lo ṣẹ̀ríà yẹn tá a bá lọ sáré wa hmm. tí ò fi tọ́ tá a bá ti wá sí gúúsù ń bì pé kí wọ́n lò ẹ̀ṣẹ̀ wo làwa ṣẹ̀ so wọ́n gbọ́dọ̀ lo ṣẹ̀ríà náà lórí tiwa náà ẹ̀ rí i pé tíjọba náà bá sọ wọ́n ní keep Nigeria one Mm. okay why are the system different from north to south kí ló dé ìyẹn jẹ́ gidi lélẹ́yìí báyìí káti ẹ̀ yí pé tertiary level of sharia náà ni wọ́n ń lò láre wa kí ló dé tí tertiary level ń jẹ́ haramu ní gúúsù kí ló dé tọ́jú haramu gúúsù nàìjíríà kan náà ni ẹ̀yin ọmọ pé mùsùlùmí bẹ́ńlẹ̀ yorùbá ni òbítíbitì òǹkà mùsùlùmí bẹ́ńlẹ̀ yorùbá yìí kí ló dé tó fi jẹ́ pé kóòtù aláṣà ńlọ́tọ́ sáwọn ẹ̀ dá sharia lẹ̀ fún wa mm. ìgbà tá à ń ṣèwádìí tó pọ̀ lórí kí ló dé tó ń fẹ̀tọ́ yìí dùn wa mm akọ́kọ́ rí i pé nàìjíríà ò yí padà sí bó ti ṣe wà nígbà tó yìnbó gbé kalẹ̀ tó àti lómìnira gidi nítorí pé téèyàn bá lómìnira gidi àwa náà ti máa dánu tara wa rò mm. àwa náà ti máa ṣe nǹkan tó lè mú lọ síwájú bá wa lórílẹ̀‐èdè wa lọ́nà tiwa tó yàtọ̀ sí tóyìnbó tó nísìn òyìnbó ńgbà tó wá nàìjíríà ó pé wọ́n ń lo ṣẹ̀ríà ní agbọ̀n àríwá mm. wọn kì í lò lágbọ̀n yòókù mm àwọn ọmọ nàìjíríà gbàjọba wọn ń ṣe ayẹyẹ páwọn gbòmìnira àwọn gbòmìnira àti ìràpẹrẹ rẹ hmm. ayẹyẹ tẹ̀ ń ṣe la kàn rí lásán nítorí pé látọdún tá a ti la gbòmìnira yìí báyìí àti ilé ṣe nǹkan tó yàtọ̀ sí ètò òyìnbó gbé kalẹ̀ hmm, hmm. pàápàá jùlọ lágbọ́n à ń lo ṣẹ̀ríà lo ṣẹ̀ríà kí ló ṣe léwọ̀ ká ní ṣẹ̀ríà lọ́yọ̀ state Hmm. kí ló ṣe léwọ̀ ká ní sẹ́ríà ní ọ̀ṣun hmm. hmm. state kí ló ṣe léwọ̀ ká ní sẹ́ríà londo state kí ló ṣe léwọ̀ lákùrẹ́ state kí ló ṣe léwọ̀ ní lagos and ogun state kí ló ṣe léwọ̀ síbá mùsùlùmí bẹ́ńbẹ́ mùsùlùmí kún bẹ̀rẹ̀ gẹ́dẹ́ àfún wọn lẹ́tọ̀ọ́ wọn kódà kó ṣe táṣárí level yẹn náà so eléyìí bá àbò sí ni eléyìí tó lu ẹlẹ́dàá wa tí ò fara mọ́ ẹni torí pé àwọn tí èsè mùsùlùmí bẹ́ńbí ẹni tí èsè mùsùlùmí náà ò sí láàrin wa lọ́sàn-án hmm. pé mùsùlùmí nìkan lọ́wọ́ àlárí wa hmm. ìgbà tá à ń sì ń lo ṣẹ̀rí àlárí wa ṣé wọ́n fi wọ́n fi wọ́n fi wọ́n fi fẹ̀tọ́ ẹni tí èsè mùsùlùmí dùn lọ. Hmm. àyẹ fún alẹ́ tọ́ wa ẹ fún alẹ́ tọ́ wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ìṣèkùn lọ xeyọrọ yẹn jẹ́ kí wọ́n fi àsìkò yìí tó wa létí pé wá àṣìta gbangba sí àmàṣe hudan wà búṣọ lẹ́yìn tí wọ́n wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní ọ̀la òde tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ ọjọ́ karùn-ún oṣù kọkànlá twenty twenty two bàkàtà bíyà tí ó sì tún ṣe wẹ́kú ọjọ́ kọkànlá oṣù rọ̀bí ọ̀sánì fourteen forty four ah ìjírọ̀ kàlẹ́ndà láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní alimadina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ asheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ ní ìtẹ̀síwájú tírà mukhtasaru minhajul sabil mukhtasaru minhajul qasidin ní ìtẹ̀síwájú tírà mukhtasaru minhajul qasidin láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt àwa tí a bá gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ aláàṣẹ́ràn fún ẹnìkọ̀ọ̀kan wa láti lè wá aláà yóò sì fi ṣe ẹ̀ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wa zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ah, lábẹ́ wáàsí ta gbangba tí a pè ní hudan wabush ohun tí ó wáyé lọ́la inshallah eh, ètí ọ̀jẹ́ abala kókó ọ̀rọ̀ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ lé lórí òun náà ni ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo òun náà ni àkòrí tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí àwa tí a bá gbọ́ kí a sọ fún àwọn tí wọn ò tí ì gbọ́ kí Allah kí ẹnì ká máa lékún sí ní ìgbàgbọ́ òdodo ẹ̀ lọ́kọ̀ yín o wa aleykum salaam wa rahmatulah ọkọ yín ọdí ń pè. kásán ló ń sọ̀rọ̀ láti ìbàrùbá. láti ìbàrùbá ìbéèrè yín. ìbéèrè náà ni pé àkọ́kọ́ pé ó wà ní pàǹtí kí ọkọ máa na ìyàwó rẹ̀ ọkọ nìyẹn tó yà wọn sọ bẹ́ẹ̀ ẹ̀kejì òun náà ni pé mímí ní ìsìn ọmọ àpò mi ní ìṣàlọ́ àtàlùbí ní ìsìn wọn fẹ́ bẹ̀rẹ̀ pé ṣó yẹn tọ́ lábẹ́ òfin ọlọ́run bá kọ́kọ́ fi máa gbìyànjú alhamdulilayi ìbéèrè tó ṣe nípa pé ṣé ń bẹ nínú alukur'an wípé kí ọkọ kó lùyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ìwé òfin tó ju gbogbo òfin lọ alukur'an hmm. alukur'an ó ṣe àlàyé ní ìgbà tí àwọ̀ bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tó yẹ pé obìnrin òun ló takú wọn lé lọ́kọ̀ ọ̀rọ̀ sí ọkọ lẹ́nu tí ò gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ àwọn ìpele àti ìpele àti ìpele wo ni ọkọ yóò gbé ní ìgbésẹ̀ láti fi dá ìyàwó rẹ̀ padà sórí gbígbọ́rọ̀ alákọ̀ọ́kọ́ fàáìrò hàn olú ẹlẹ́dàá wa ní ẹsẹ̀ ìkìlọ̀ fún wa ẹsẹ̀ ìkìlọ̀ fún pẹ̀lú fífi ọ̀rọ̀ Allah àti ìlànà nabi Muhammad sallallahu alayhi ẹ fi bá sọ̀rọ̀ tí obìnrin yìí bá gbọ́ tó bá gbà adúpẹ́ fún Allah ọkọ̀ hmm. láti gbọ́ ọkọ̀ láti gbà olùwà ẹlẹ́dàá wa ní wahjuruhunna fil madaji' ajẹ́ pé ẹ kọ̀yìn sí wọn níbùsùn ìbáwí kejì nu hmm. ẹni tá àti ìjọ máa ń sùn kọjú síra wa ìwọ wá di pé orí ìbùsùn yìí náà lọ wá ṣùgbọ́n gbogbo bó ti ṣe gbìyànjú kọ kọjú sóun ìpàkọ́lọ́kọ sí hmm. ẹ ti máa pé ajá tó rí ni ti ń fèrò tó padà wá rí ni ti ń gbó hmm. ó pè fún ìfura nǹkan kan ṣẹlẹ̀ tí ò tí ì lọ déédéé ó yẹ kóbìnrin yìí kò fura. obìnrin yìí ò tún gbọ́ kò tún gbà ibẹ̀ lolú ẹlẹ́dàá sọ pé wọ́n bọ́rì bọ̀ hàn ẹ̀ wá nà wọ́n ní ìsìn. báwo lẹ́ẹ̀tì ṣe lù wọ́n àdìsá nàbì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà wọ́n ṣàlàyé ẹ lù wọ́n ní lùlù tí ò sí ìrọ́ni lóríkè ìkániléegun ìṣeniléṣe nínú ọ̀gbọ́dọ̀ hmm. rọ lóríkè ọ̀gbọ́dọ̀ kan léegun ó sì gbọ́dọ̀ sí lèsì hmm. tọba ti lè sọ àwọn nǹkan mẹ́ta irú lúlù tẹ́sán islam ni kò lónìí ìwọ wa ń rẹ́rìn ó ní àwọn adalẹ lẹ́yìn ẹni tó o máa lu tó ṣe pé ó máa gbá bọ́ọ̀lù ẹ gbọ́rọ̀ <laughs> islam ọ̀kọ́ lélẹ̀ yẹn because ẹ mọ̀ pé téèyàn bá ti gbẹ́sìn yé kátàkátà ni wọ́n máa ṣe hmm. tí wọ́n bá nílùú kí wọ́n máa ṣe gbogbo lúlù náà nílùú bàjẹ́ èsì gbogbo lùlù ni ló kò yọkọ̀ lù sẹ́lẹ̀sẹ̀ bá tiẹ̀ e jẹ́ pẹ̀lú lùlù torí ẹ̀ làwọn sọ̀hábà sọ pé táwọn ìyàwó àwọn bá bá ṣe jù débi lùlù àwọn mm. kan máa kó ẹ̀wù àwọn jọ ni agbọn ìsàlẹ̀ ibi tí wọ́n ti wá kó ẹ̀wù jọ wọ́n bá fi gbá wọn lẹ́sẹ̀ wọ́n máa gbọ́rọ̀ so ẹ máa kẹ́ni tá a ṣe bẹ́ẹ̀ sí rí bí a bá ṣe bẹ́ẹ̀ sí ọ náà máa pa àbùkù kàn so eléyìí ni wọ́n ní bẹ́ẹ̀ ti ṣe máa lu àwọn ìyàwó yín hmm. ó dàbí ẹni tí ó jẹ́jẹ́ tó ṣèlérí pé òun ó lu ìyàwó lọ́gọ́rùn-ún ẹgbàá lónìí yóò sì gbà hmm. kò sí wàhálà wọ́n ní ọlọ́kó ìgbà àlẹ́jọ́ ìgbálẹ̀ ó kòjọ ọkà yóò kọgọ́rùn hmm. tó bá ti wá pọ́gọ́rùn ló so papọ̀ so ìṣú ọwọ́ ńlọ́wọ́ àmú fi gbà lẹ́sìn tó bá tán so o dáràn pé ó ṣe ọ̀sán kàfàrà mọ́ báyìí ṣé lóyún jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní àwọn yẹn máa ń pa àwọn lórúkọ nagijẹ pé inshàlá gbèsò kọ bọ́yá ẹ̀ máa ń sọ inshàlá lọ́pọ̀lọpọ̀ so tó máa tó ń sọ pé mr inshàlá sọ pé you are not mr inshàlá hmm. orúkọ rẹ ló máa dárúkọ fún wa eléyìí tí ó sì di ọlọ́nà kó tó máa sọ inshàlá náà fún gbogbo nǹkan tó ń bá ń ṣe ládéhùn torí pé olúwa ẹlẹ́dàá sọ pé wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah má sọ fún kankan pé wọ́n ṣe lọ́la hmm. wọ́n ṣe náà ni ṣùgbọ́n ṣe ni kí wọ́n máa sọ pé tí olúwa ẹlẹ́dàá bá gbà tó hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatulah. Ó yín. Assalamu alaikum. Ẹ gbọ́ àwa sì ń gbọ́ yín ketekete. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. Ó kọ́ yín o. hello. waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. hello kọ́ yín o. padà bí kò bá dúró déédéé ẹ jẹ́ kí a mú ìbéèrè eléyìí. wọ́n ní ǹjẹ́ àwọn lè máa ṣe ìrànlọ́wọ́ fún onísúfí lọ́nà bíi kó fi àwọn jẹ oyè ẹ̀sìn ní mọ́ṣáláṣí táwọn ò fi máa ràn lọ́wọ́ ṣe akitiyan kan àbí kejì wọ́n tún ní ọmọ kan tí kìí ṣe mùsùlùmí wá bá àwọn látàrí pé àwọn jọ sábà dáadáa lẹ́ni tó ń sọ pé kí èèyàn dákun kó mú òun lọ sí ilé ìwòsàn ìtọ́jú eyín láti bóun dọ́gbọ́n sí eyín rẹ̀ tí ó ṣe síta díẹ̀ kí wọ́n sì bá fọ gbogbo eyín rẹ̀ ẹnu rẹ̀ kan bá fọ́ nù kọ́ mọ́ ṣáká àwọn wá bèrè pé ṣé ó ti sọ fún àwọn òbí ẹ̀ tẹ́lẹ̀ ó dáhùn pé bẹ́ẹ̀ ni òun ti sọ fún wa àmọ́ ó ní wọn ò jákúnra òun sì ní kí wọ́n òun ti sọ fún wọn pé kí wọ́n mú òun lọ sí hospital yẹn pé wọn à jákúnra rárá bí tí wọ́n máa àwọn wá ó nígbà tí wọn wá kọ bí ara sí pé ǹjẹ́ àwọn lè dáhùn ìbéèrè ọmọdé yìí àti pé ṣé Islam fọwọ́ sí fún mùsùlùmí gan fúnra rẹ̀ láti máa ṣe irú nǹkan báwọn ẹ jẹ́ kí n darú ń ṣe. alhamdulilayi wọn ní sáwọn lè máa ṣe ìrànlọ́wọ́ fún nítorí kọ fún sufi látàrí pé ó fa àwọn joyè ní mọ́ṣáláṣí rẹ̀ káwọn lè bá a máa fi ìrànlọ́wọ́ sọwọ́ sí i. àkọ́kọ́ ni pé gbogbo àwọn oyè tẹ̀ ń jẹun irọ́ lásán ni hmm. Islam kò wà fún pé ẹ ṣe débi ipá ẹ joyè hmm. nítorí pé ẹ̀sìn làwa ń ṣe kì í ṣe àṣà kì í ṣe sẹ́sìn hmm. so ẹ̀sìn tá à ń ṣe yẹn àfojúsùn wa lórí rẹ̀ ni pé ọ̀dọ̀ Allah láti fẹ́ gbẹ̀san rẹ̀ mo wá fẹ́ sẹ̀sìn joyè mo fẹ́ sẹ̀sìn débi kó o wé mi láwà ní mo fẹ́ sẹ́ gbogbo irọ́ gidi irọ́ gidi ẹni tí ń fi ọjẹ́ gan mọ̀ pé irọ́ lẹ̀ ń pa fúnra yín hmm. ìwọ gan tó ń jẹ́ náà mọ̀ ebi náà lẹ̀ ń sọ yìí hmm. ẹni ó fi yín joyè kẹ́ ẹ lè máa náwó fún hmm. so gbogbo ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé tàǹjẹ́ tà láwùjọ Yorùbá púpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n kọjú mẹ́sìn àwọn tí ó kẹ̀sìn fún kankan torí pé wọ́n fẹ́ pawó òun nìkan wọ́n bá wo àwọn èèyàn tó jẹ́ gbajúgbajà àwọn olówó nínú òlù wọ́n fẹ́ fi wọ́n joyè nítorí pé tó bá fi wọ́n joyè owó tí wọ́n fẹ́ ná lẹ́rọ̀ wọ́n á ná ní túláàsì torí wọ́n fẹ́ fi máa gbóyè wọn lárugẹ mm. so ẹ má sọ ẹ̀sìn dàṣà ẹ má sọ ẹ̀sìn islam di bí ẹ̀sìn tàwọn míì mm. torí pé nínú islam wọn kì í joyè kankan ń bẹ kódà lè má mú bá jẹ lè má mú kéé sóyè kéé sóyè ẹ kàn sọ̀rọ̀ di bàbàrà mára yín lọ́wọ́ mm. síwájú àwọn èèyàn máa ń ṣe sọ láti ṣe doyè tí wọn náà máa tapá kaka pé kò sírù rẹ̀ kí á ní jíjẹ lè má mú sọ́dà hmm. so ọgbọ́dọ̀ mọ wọn ara ẹ nítorí pé òun síwájú àwọn èèyàn láti kó ẹ̀sìn wọn lọ sọ́dọ̀ Allah kó lè jàtẹ́wọ́gbà nàti hmm. wọn bá jẹ́ni tó burú jù láwùjọ ní síwájú àwọn èèyàn bóun sọ láti fi fẹ́ máa jẹ́ àtẹ́wọ́gbà hmm. torí de eléyìí wọn kì í joyè nídìí Islam Islam ẹ̀sìn ni ẹgbọ́n tí Olúwa ẹlẹ́dàá wa sọ ó ní bala man aslama wajhahu lillah falahu أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون ọ̀rọ̀ orí báwọn yahudi àti nasọ́ra ti ṣe sọ hmm. torí báwọn yahudi sọ láàyè tiwọn wípé nìkan ò ní wà lìjánà àfikọ́ jẹ́ yahudi hmm. àwọn nasọ́ra sọ láàyè tiwọn náà bẹ́ẹ̀ nìkan ọ̀mọ̀ ní wà lìjánà nasọ́ra hmm. tilka amaniyuhum ní táwọn ẹran ni wọ́n ń sọ yùn olú ẹlẹ́dàá ni rọ́ lásán qul hatu burhanakum sọ fún kíkẹ́ mẹ́rin wọn hmm. lórí nǹkan tẹ̀ ń sọ tó bá jó dodo in kuntum sadiqin. bala ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ń sẹ́ ń wí o hmm. àwọn tí wọ́n wà àlìjánná tí èsè yahudi tí èsè nàṣọ́ra wọ́n lọ jantirẹ́rẹ́ hmm. yahudi tí ó sì wà àlìjánná nàṣọ́ra tí wọ́n wà àlìjánná yóò jẹ́ pé ń tẹ̀lé ìlànà tá a fi rán ànábì tó lóun ń tẹ̀lé kó tó di wípé ìgbà ọ̀jẹ̀gbà òfin tànábì má torí gbà ti dìgbà tànábì míì ọ̀wá ń tẹ̀ lánàbì tí gbà tiẹ̀ ti pẹ̀yìn dà ọ̀dájú pọ̀ ń bá sìkò jẹ́ ni. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ń sẹ́ ń wo ẹnikẹ́ni tó ṣe pé ó fojú rẹ̀ gbàfà fún Allah ó ń fẹ̀sìn fún Allah tọkàtọkà wa huwa muhsin ó sì jẹ́ olùṣe dáadáa tí ń tẹ̀lé tànábì sallallahu alaihi wa sallam falahu ajruhu inda rabbih hmm. ọ̀dọ̀ pé a fẹ́ gbẹ̀san wa lọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá wa. wala khawfun alayhim ẹ̀rù onígbà wọn lórí tí wọ́n bá wọn ajú lẹ́yìn kú. Hmm. wala hum yahzanun ìbànújẹ́ ò sì ní jẹ́ tiwọn lórí nǹkan tí wọ́n fi sílẹ̀ sáyé lẹ́yìn kú wọn. torí rẹ̀ ẹ má joyè kóyè o hmm. ẹ má joyè kóyè kò sí nǹkan kan tá à ṣe nínú Islam torí ẹ̀ ambosibosi kánìkan á fi ọjọ́ yìí ọ̀tún á sọ pé ń sún fi bọ́n sún gan fi ọjọ́ yọ ọ̀gbọ́dọ̀ gbà toró ti da aládàáda ń hmm. eléyìí bó ti ṣe ní ọmọ kan tọrọ ọ̀ràn lọ́wọ́ ọba mi tọ́jú eyín mi hmm. lọ́dọ̀ àwọn torí pé eyín rẹ̀ ta síta gangan àmọ́ kìí ṣe mùsùlùmí sáwọn lè ràn lọ ẹran hmm. ò bínú sí ẹran ẹni tí mùsùlùmí lọ ọ̀ ń fi ẹ gbẹ̀san lọ́dọ̀ Allah. ẹ ló kọ́ yín o. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah. abdulhamid ni láti Ọ̀yọ́. ìbéèrè yìí. ẹ jọ̀ọ́ mo fẹ́ kí àwọn dókítà kó bá mi ṣàlàyé nǹkan kan lórí ọ̀rọ̀ sàárà àti ẹ̀bùn pé kí ni ìyàtọ̀ láàrin méjèèjì alẹ́bà máa bá ti bẹ́ẹ̀ sí láàrin méjèèjì pé mo gbọ́ títí ọ̀hún kan lábẹ́ àná ó ti yé ó ti yé ìbéèrè mi ìbéèrè mi àbójútán sọ̀rọ̀ òun náà ni owó téèyàn fún ẹni tó fún látàrí pé bùkátà ń ló sùn onítọ̀hún gbà hmm. ẹ̀bùn ẹni tẹ́ ẹ fi fún ẹlòmíì láì jẹ́ pé ó ní bùkátà sí hmm, hmm. torí rẹ̀ anabi sallallahu alayhi wa sallam kì í gba sàrà kì í jẹ sàrà haram ni sàrà gbígbà haram ni sàrà jíjẹ lórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam olùwẹ̀lẹ́dàá wá sí ilé wọ̀ fún un kódà gbogbo ara ilé ànábì èèwọ̀ ni fún wa àwọn ọmọ ọmọ rẹ̀ ń jọ́ kan láàrin alhassan àti hussein orí dẹ́bí náà fẹ́ mu jẹ anábì ni màmú ó gbọ́dọ̀ jẹ́ nítorí ṣé ìwọ ọ̀ma ni pé ìwọ ni ká jẹ sàrà lórí ànábì àtàwọn ará ilé ànábì. so ṣùgbọ́n ẹ̀bùn ànábì máa ń gbẹ́ ẹ̀bùn ẹ̀bùn wọ́n máa fúnyàn lẹ́bùn láti pè fún fẹ̀yìn wọ́n máa ń fún yàn sára láti bá yàn gbọ́ bùkátà ṣe hmm. ìyàtọ̀ tó wà láàrin méjèèjì tọ́ntorí délé ìwọ wa lọ sóde olókùn ọwọ́ ẹ wá lọ jàmàlà ọwọ́ lẹ́yìn ẹ lọ jẹ sàrà ni sàrà àbá o níta hmm. ń pè ń sàrà ni dọ̀tí owó àwọn èèyàn hmm. àwọn aláìní tó ní bùkátà náà máa ń ṣe sàrà fún ṣò ẹ ń sòkú ẹ ń ṣayẹyẹ ẹ ń ṣàjọyọ̀ lórí òkú ẹ wá fẹ́ máa wó kọ fún ìpè hmm. sàrà àlà sàrà àbàwò ṣé ẹ̀yin jẹ sàrà ẹ wọlé sí abẹ́ rí nǹkan mẹ́ ẹ wọlé sí ẹ dé fìlà máṣáàlá fìlà aràn <laughs> <laughs> ẹ wà lẹ lọ jẹ sàrà lọ́tò lẹ gbé wa hmm. ẹ sì lọ jẹ sàrà hmm. lẹ́yìn jábọ́ tí ṣe jẹ́ sàrà ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wá létí pé wá àsìta gbangba tí a mọ̀ sí hudan wa bushro lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé ah, alákọ̀ọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó jẹ́ abala kejì ìṣí kejì part two yóò tún wáyé ní ọ̀la inshallah ọ̀la ti ṣe ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá rọ̀bí ọ̀sá ní fourteen forty four ah inshallah tó sì tún ṣe rẹ́gi ọjọ́ karùn-ún oṣù kọkànlá twenty twenty two bàkàtàbíyà inshallah pẹ̀lú ní ìtẹ̀síwájú. Uh, tíra ní ìtẹ̀síwájú tíra Mukhtasar Minhajul Qasidin pẹ̀lú àkòrí ohun tí wọ́n mọ̀ gbéyẹ̀wò náà ni ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo náà ni ohun tí yọmọ jẹ́ gbéyẹ̀wò nílẹ̀ inṣàlá. ẹ ẹ tẹ̀síwájú pẹ̀lú rẹ ní ìsí kejì ohun tá a fi tún gbàgbọ́ òdodo ṣe. náà náà náà náà nínú tíra mọ̀ náà tọ́ sọ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ òní yóò wáyé inshàlá ní alimadina center pápá bẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ ìṣìkejì ohun tí a fi tún ìgbàgbọ́ ẹni ṣe ìṣìkejì ohun tí a fi tún ìgbàgbọ́ òdodo ẹni ṣe inshàlá òun náà ni nǹkan tí wọ́n máa tẹ̀síwájú láti yan bá wa sọ̀rọ̀ lé lórí asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀ jẹ́ aláṣẹ àtúndásílẹ̀ alimadina center ní kọ́kọ́ abẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ inshàlá wa a bá gbọ́ ká ah, ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá wọ́n ní àwọn kà nípa wípé fífá irun tó wà níbi ọrùn fún ọkùnrin kò sí lára nǹkan tí a lè pè ní irùngbọ̀n wípé ǹjẹ́ lóòótọ́ ni eléyìí bí wípé àwọn kàbẹ́ àwọn òwà bóyá lóòótọ́ ni àbí kò rí bẹ́ẹ̀. alhamdulilayi ẹ pé yorùbá ò ní irùngbọ̀n so sẹ̀ríà èdè lárúbá ni sẹ̀ríà lò al-lihya al wọn náà náà nínú gbogbo ohun tí máa ń hù ní ojú hmm. títí débi ààlà àgbọ̀n hmm. sí ọrùn hmm. so lójú níbi tó ṣe pé irun tí máa sábà hù yàtọ̀ sẹ́ni tí irun hù níwájú orí rẹ̀ àtẹni tí irun hù dórí imú rẹ̀ eléyìí wọn kì í pè ní lẹ́hìá so tí irun bá hù lọ́rùn rẹ̀ lódodo tó pọ́rùn rẹ̀ lọ́wọ́ wọn kì í pè ní lẹ́hìá wàá mú kúrò náà ẹ ló kọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. salaamaleykum. ẹ ló kọ yín o. àfa àfa àbùsẹ̀ ìlàtàgbà lọ́dún. ìbéèrè yín. ẹ àbúrò òkú òkú bẹ kú níṣe àbúrò rẹ̀ ìgbà ó ní ogún tó kẹ̀ ní ogún tó gbé ẹ̀kejì ni pé ǹjẹ́ ẹni tí bàbá àtìyá pa ń pọ̀ ni àbí kejì bàbá ọmọ kẹta ẹgbẹ ẹ bá wà sàrà yíṣà. alhamdulilayi tí èèyàn bá kú ogún kò ní kò ní kan ẹ̀gbọ́n ẹ̀gbọ́n òkú àbábòrò òkú yálà àwọn jọjọ ọmọ bàbá kan náà màmá kan náà àbọ̀mọ bàbá kan náà lásán kámẹ́sẹ̀ tí ìsọtọ́ ọmọ ìyá kan lásán àfi tó kú yẹn tó bá kú tí ò fi bàbá sáyé ó kú kò fi ọmọkùnrin sáyé hmm. tó bá yẹ pé ìyàwó nìkan àtọmọbìnrin ló fi sáyé tí nǹkan kan bá ṣẹ́kù á wà àwọn ọmọ ìyá rẹ̀ tẹ́jọ jẹ́ bàbá kan náà màmá kan náà àtọkùnrin àtobìnrin wọn àwọn ní òjògùn nǹkan tó ṣẹ́kù hmm. lọ́nà tó ṣe pọ́kùnrin yóò ìlọ́po méjì ń tà fóbìnrin wọn nínú tọ́sẹ̀kù hmm. àmọ́ tí o bá ti lé lọ́mọ láyé tọ́jọ́kùnrin àbà kò sí nǹkan kan tọ́jú àwọn ọmọ ìyá rẹ̀ mọ́ hmm. kò sí ń tọ́jú àwọn àbúrò tàbẹ́gbọ́n bàbá rẹ̀ o àwọn ò ní jẹ nǹkan kan nínú ogún yẹn torí pé ọmọkùnrin kò bá kéré onìkan ni ó kó gbogbo owó tó bá ṣẹ́kù ilé hmm. ìjẹ́bù ṣe jẹ́ ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushro léyìí tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí inshàlá lọ́la ọjọ́ àbámẹ́ta sátọ̀dé ọjọ́ kọkànlá rọ̀bíù sani fourteen forty four ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe wẹ́kù ọjọ́ karùn-ún oṣù kọkànlá twenty twenty two bàkàtà bíyà ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní alimadina center ní pápá abẹ́rẹ́ lúgbọ̀nsọ́ ohun tí yóò sì tí wọ́n mọ̀ bá a sọ lórí òun náà ni ṣubúlórí ayatul iman àwọn ọ̀nà àgbà fi dáàbò bo ìmánì òdodo ẹni àwọn ọ̀nà àgbà fi dáàbò bo ìmánì òdodo ẹni ìgbàgbọ́ òdodo tí èèyàn ní gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn ọ̀nà àgbà fi dáàbò bo òun náà ni wọ́n mọ̀ bá a sọ lórí inshallah ní al center pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ lọ́la àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣà àwọn náà ni wọ́n sì wọ́n dá lẹ́kọ̀ọ́ inshallah ẹ jẹ́ kí a tún ṣe bẹ́ẹ̀ kí a yẹ ìpele ìwẹ̀ ẹ lóko yín o. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Binta ní sọ̀rọ̀ látọ̀lọ́tọ̀ márùn-ún. À ń gbọ́ yín o, Mrs. Binta. Ẹ dákun mo fẹ́ bí nìkan lọ́wọ́ ìsáàsì. Mhm. Ẹ dákun onírìnàjò ni mí ìgbà míì tí n bá gbéra látọ̀gbọ́mọ̀ṣọ́ bí mhm. kí n tó dé bọ́dà òsì ìrun àárọ̀ àfẹ̀jùmọ̀ títí kí ṣùgbọ́n àì máa ń bá mi bẹ̀ ìgbà míì yóò fẹ́ kọjá bí ọ̀sán ẹ dákun téèyàn bá wà nínú ọkọ̀ téèyàn sì ní àlùwàlá bóòlù yóò ṣe dárí ó láti kírun. alhamdulilayi ẹni tí ń rìnrìn àjò tó wà nínú ọkọ̀ tí ọ̀sùn bá àbí sọ láti ní tó tó bá nínú ọkọ̀. Hmm níṣẹ́ ni wọ́n tọrọ lọ́dọ̀ ẹni tí ń wa mọ́tò wọn kó dúró fáwọn káwọn fi ṣẹ̀sìn tó bá wọn kọ̀ láti dúró lẹ́yìn gbogbo ìyànjú tí wọ́n bá gbà wọn ò ní jẹ́ni tó ṣẹ̀ sófin Allah látàrí àìdúró rẹ̀ nítorí kìí sọ́wọ́ wọn ni tí wọ́n fi ń tu ọkọ̀ wà tí wọ́n fi dá ọkọ̀ dúró nígbà yòówù tó bá wù wọ́n ìgbà tó bá tó dúró lẹ́tọ̀ọ́ ṣe sọ̀lá ṣùgbọ́n kèsì pé ìrìn àjò tẹ̀ ń rìn tí mo yín má ṣe sọ láti lásìkò rẹ̀ hàn kèsì ìrìn àjò tẹ̀ láti ṣe Allah hmm. torí tó bá yẹ pé ìrìn àjò ẹ̀ṣẹ̀ ni lẹ́tọ̀ọ́ láti sọ wípé torí rẹ̀ náà ní ìṣeṣe sọ láti lásìkò rẹ̀ ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ fún yàn hmm, hmm. ẹ ló kọ yín o. ẹ ló sọ wà lẹ́kọ̀ọ́. aleykum salaam wa rahmatulah. wàá mi lára. Abdul Abdul láti Fáfi Coach. Ìbéèrè yín. Ìbéèrè wa ni wípé ẹjọ́ ìjọ ẹgbẹ́ cooperative bank yẹn ṣé máa dálẹ̀ ní Nàìjíríà yẹn. Àwọn tí ẹ bá ti dálẹ̀ tí ẹ bá ti lówó ń bẹ̀. Bọ̀ owó tí ẹ bá ti á ní bẹ̀. Owó tí ẹ bá ti á ń bẹ̀ wọ́n á fi yàn lówó. Owó tí ẹ máa ń fún yàn wọn ò ní kéde wọn ò ní kéde lórí ẹ̀. Kéèyàn gba fọ́ọ̀mù kéèyàn ó fi gba owó kéèyàn ó fi gbowó owó lọ bí two thousand naira. Wọ́n tẹ́ bá fẹ́ gba tẹ́ bá fẹ́ fún yàn lówó wọ́n ní káwọ̀ fún wọ́n ní káwọ̀ fáwọn ní owó àdúrà tí ẹ bá ti fún ẹ ní owó àdúrà ten thousand wọ́n ní owó àdúrà yẹn kéré ten thousand fún ìrọ̀sùn kan ìjẹ́ lọ́jọ́bá yẹn àìgbó kò tó owó èlé ní oníyàtọ́nú. àkókò tẹ́ ń pè ní bóyá Islamic cooperative so àwọn kùdìẹ̀kudiẹ tó wà ń bẹ̀ pọ̀ so ẹ̀rí pé ní ọ̀rọ̀ tẹ́ sọ ni pé ẹ̀yin ti kọ́kọ́ fún wa lówó àwọn wa yà yín lè tọ́pọ̀ ju tẹ̀ fún wa lọ. Hmm gbàtẹ́ bá dá padà iye tẹ́ gbàlẹ́ dá padà kò ní lélẹ̀ nù hmm. ìyẹn ni kẹ́ dá padà tó ń titi yín eléyìí tẹ́ ti kọ́kọ́ ya ẹgbẹ́ tẹ́lẹ̀ hmm. lẹ́yìn bá dá fifty thousand tẹ́ yẹgbẹ́ ẹgbẹ́ ọ̀yà yín hundred thousand hmm. so ẹ tún sanwó fọ́ọ̀mù kan ẹ tún sanwó àdúrà so gbogbo eléyìí náà ó ti kọ́kọ́ sọ di ti kọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà torí káwá pé ṣẹ̀ríà àti Islam lẹ́yìn bá ń béèrè bó ti ṣe rí nìyẹn so lẹ́yìn wá àgbà náà gan òfin ṣẹlẹ̀ sọ fún mi ó sọ fún wa pé tí èmi bá yá ọ lówó díẹ̀ kó lè bá fi yá mi léè tọ́ pọ̀ jùlọ rìbá náà ni kódà kó ṣe pé iye tó yá mi náà ní dá padà kò sówó fọ́ọ̀mù kò sówó àdúrà rìbá náà ni òfin ṣẹlẹ̀ sọ pé kullu qardin jarra naf'an fahuwa riba gbogbo owó tá a yá tá tara rẹ̀ sàǹfààní tá tara rẹ̀ sàǹfààní ìtọ́pọ̀ jùlọ rìbá ni mm. ẹ̀yin yáàyàn lówó torí pẹ́yìn tí kọ́kọ́ síwájú yẹgbẹ́ lówó ẹgbẹ́ wa yá yín nílọ́pọ̀ ń tẹ́ yá wọn so rìbá ni eléyìí jẹ́ kó ṣe. Jazakumullahu khairan Sheikh. Ẹ jẹ́ ká mọ̀ fi tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí Huda àwọn àbúṣọ tó mọ̀ wáyé ní gbogbo ọjọ́ Sátọ̀dé àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la òde Inṣàlá ọjọ́ kọkànlá Rọ̀bí Sani fourteen forty four AH Ejirọ̀ kàlẹ́ndà tó tún ṣe débi ọjọ́ karùn-ún oṣù kọkànlá twenty twenty two Bàkàtà Bíyà ní ìtẹ̀síwájú ní ibi tí wọ́n ti máa bá pẹ̀lú lo subúlù rẹ̀ ayatilẹ̀ ìmán àwọn ọ̀nà àgbà fi dáàbò bo ìmánì ẹni gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì aláṣà tó dá sílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ ni wọ́n sì mọ̀ dá a lẹ́kọ̀ọ́ àwa tí a bá gbọ́ ká sọ fáwọn tí ọgbọ́ inshàlá aláṣẹ rọrùn fún wa ọjọ́ mẹ́jọ lápàdé ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ètò ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbúrẹ́ الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر ètò àlfíkì fìdí nǹkan níjú báyìí lọ fún ti ọ̀sẹ̀ yìí ọjọ́ mẹ́jọ náà ni kẹ́tù ní àǹfààní láti darapọ̀ mọ́ ọ̀làdùn fún ọ̀tún ètò.